ìkùukù bo ojú ọrun òtútù mú àwọn ìkùukù wọn funfun wọn sì rí múlòmúlò ó rọ mí létí èkó tí màmá àgbà máa ń fi ṣe ọbẹ òjò abẹ mẹ́ta fún mi màmá àgbà máa ń sọ ìtàn nípa jamaica fún mi tí mo bá lọ sí ilé wọn àwọn ìkùukù jamaica máa ń ràn gan ó dàbí pé ẹnìyàn yí omi láti ọ̀run ṣùgbọ́n màmá àgbà sọ pé lójoojúmọ́ ní òòrùn máa ń ràn gan Òru máa ń jẹ́ kí ara gbóná nítorí náà àwọn ènìyàn máa ń wọ ṣòkòtò àti ẹ̀wù. Òru lójoojúmọ́, ṣòkòtò àti ẹ̀wù. Mo rò pé wọ́n ń purọ́.